ɛsɛnkɛ bɔrila kaba maka wo le yi min to bebe wa ma ŋara ɛsɛnkɛ bɔrila kaba maka wo le yi min to ee duniya bi de yo ɛ mara kɔrɔbija aw bɛ ne bɔ ko tiɲɛ kama kɔnna kusabi kusabi aw kɛ mankan la. o zaabiya woya ke maŋala nyina ganda ka zena ballo mene leeye maŋa ka woso kusɛrɛ nɔnta mɛ maŋa mɔsɛrɛ du puure mɛ mɔle daa kɛ ba ɛnsɛɛ piri puure fun diya e ba ɛnsɛɛ doe piri kuma ka ko die nyɛ ne jena ko nyina wɔna ye kuna jɛna tuntun ti nyɛ te pake pake na kita lena Porque ah, aquele da roca muito que tem. E que levou mais por aqui tem um cara de ali. Porque ela não o do que vai que vai que vai que vai. Isso ganha, isso ganha. Motor fogo na bomba. Eu não tô vendo, cara, não é no que só que vai que vai lá, o do não gosta. Ai. Kaleba ya mpọ kara ya ebe ndị oyi. Elekere Where is the baby? Where where can the baby be? What the road and which get it all? You're not going to get a fire. No water, no water. Tomato. I like you, tomato. But you're not a lot of. I have to come on, not the one. Mo bẹ ŋẹ mọ lalo la bẹ boli ya, mọ baba wa jigi ba wa bẹ na dungi ta. Bọ́lá wọ́n fi yé aláyé azùbá yẹn lò wọ́n. Mo bẹ sí wọ̀ tán, mo ta pa ọ́. Àtọ̀gbọ̀ táyà rẹ̀ nù rẹ̀. Mo mo fẹnu yé ni wuli ni bọ́ ń garagara. Àbí màá lọ bọ́ yà dẹ́pẹ̀ dọ́wọ́ bìrì. Ẹ bẹ̀rẹ̀ gbọ́ àyà kan. Wọ́n fọ́ parọ́ wà wọ́ bí yẹrẹ wọ́n yẹ fún àwọn yẹrẹ wọ́n á kọ́ fún nàní àbẹ́ àpòlùkùtù mi wọ́n fà wọ́n mi rẹ̀ máa dẹ̀ fún wọn. wọ́n wọn rẹ̀ wọ́n fúnra mi mọ̀ fà yé kú sàrẹ́gà bẹ̀rẹ̀ fún kú sàrẹ́gà mi. alájí àzùbá yìí lò. Lọ́yọ̀ wọn náà nígbà ńlá yàrá lẹ̀ kó náà kẹ́rin mọ̀ bí yẹn sọ̀rọ̀ àmọ́ lẹ́yìn sọ̀rọ̀ àbánu yàrá bẹ̀rẹ̀ làbúrò dọ̀rẹ́ náà kú Shimin gabar wo, shimin ne ya zagara ka zagara panyira, non sana panyira. Ko kurkuru na tisin gabe ya. Rom na abu da ba Adun jin sara mbara shin da ji. Josina. Amu wa pe wo me. Mo ba ke manga wa ta man do ko ya ko ba we ba dare. Ngwe ma yebo. Hey hey, Burabe ka burabe. Ebi ne yi tala kana wa dɔ manga manga. Dina dina. Ka yɛrɛ bɛɛ. Suga yɛ ka kintan tobi. Ka taari taari. Kuma ne bi ni manga ba bɛ sa ye.

kó bẹ́rin. Elimni yarın. Dedi ne oldu batı bugün ne var ne? Allah'tan hiç inkiri yok.